orin dáfídì orí kẹrìndínlọ́gọ́ta ọlọ́run ṣàánú fún mi nítorí tí ènìyàn fẹ́ gbé mi mì ó ń bá mi jà lójoojúmọ́ ó ń ni mí lára àwọn ọ̀tá mi ń fẹ́ gbé mi mì lójoojúmọ́ nítorí àwọn tí ń fi ìgbéraga bá mi jà pọ̀ nígbà tí ẹ̀rù bá ń bà mí èmi ò gbẹ́kẹ̀lé ọ nípa ọlọ́run lé èmi ò máa yìn ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run lé èmi ò gbẹ́kẹ̀ mi lé èmi kì yóò bẹ̀rù kí lè ẹran ara lè ṣe sí mi lójoojúmọ́ ni wọ́n ń lọ ọ̀rọ̀ mi ibi ni gbogbo èrò wọn sí mi wọ́n kó ara wọn jọ wọ́n ba wọ́n kíyèsí ìrìn mi wọ́n ti ń ṣọ́nà ọkàn mi wọ́n á lè ti ipa ìṣedédé là ní ìbínú wọ́ àwọn ènìyàn náà játilẹ̀ ọlọ́run ìwọ ń ka ìrìn kiri mi fi omijé mi sínú ìgò rẹ wọn kò wá sí nínú ìwé rẹ bí lé ọjọ́ tí mo bá kígbe nígbà náà lé àwọn ọ̀tá mi yóò pẹ̀yìndà èyí lé èmi mọ̀ nítorí pé ọlọ́run wà fún mi nípa ọlọ́run lé èmi ó máa yìn ọ̀rọ̀ rẹ̀ nípa olúwa lé èmi ó máa yìn ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run lé èmi ó gbẹ́kẹ̀ mi lé èmi kì yóò bẹ̀rù kí lè ènìyàn lè ṣe sí mi ẹ̀jẹ́ rẹ ń bẹ lára mi ọlọ́run èmi ó fi ìyìn fún ọ nítorí pé ìwọ lé ó ti gba ọkàn mi lọ́wọ́ ikú ìwọ kì yóò wá gba ẹsẹ̀ mi lọ́wọ́ ìṣubú kí èmi kí ó lè máa rìn níwájú ọlọ́run ní ìmọ́lẹ̀ àwọn alààyè